ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد عباد الله اتقوا الله قد تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ويقول الله تبارك وتعالى في كتابه العظيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر بها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خالدين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم عباد الله قوله تبارك وتعالى ومن أظلم يعني لا أحد أظلم كما عرفنا لا أعلم لا أحد أظلم ممن منع مساجد الله أن يذكر اسم الله فيها لا أحد أظلم ممن منع المسلمين مساجد ربهم أن يذكروا في هذه المساجد اسم الله تعالى وبذلك على كل مسلم أن يجتنب عن منع المسلمين أي المسلمين هو الذين جاءوا إلى المسجد لذكر من أذكار الله أن يجتنب منعهم من دخول مساجد الله كي لا يكون من الذين قالوا عنه في هذه الصورة لأن عاقبة الذين يمنعون المسلمين مساجد ربهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم نعوذ بالله من ذلك ọpẹ́ fún ọlọ́run ọba àlejò ọlá tó ṣe ní àti ẹ̀yìn ní mùsùlùmí lẹ́yìn náà kó yọ̀ǹda fún wa láti wá lọ́pọ̀ ọlọ́run lónìí káàkiri ìrùn ọlọ́run ní tí ìjọ tó ń fi níbi òdodo àyàfi aláwọ̀ ọba tí ó pé méjì gbèǹgbè mẹ́ta tí kò kù ní wọn sí ẹ̀mí kankan tó jù tí ọgbọ́n fún ọlọ́run bẹ́ẹ̀ kò ní ẹgbẹ̀rá kò sí aláàbò fún ọlọ́run bẹ́ẹ̀ ní kò sí aláàbò jọ fún un. جاكم الله إن شاء الله محمد صلى الله عليه وآله وسلم بكرة الله يبقى kí a tọ́lọ ọlọ́run kó wọn wà pẹ̀lú àwọn ará rẹ̀ tí wọ́n máa jẹ àwọn ṣọ̀hábà fún wa wà ó kárí ohun mùsùlùmí àgbàlá yìí pátá lẹ́yìn ẹ̀yìn onígbàgbọ́ òdòdó ẹni tó fún àwọn ènìyàn láti máa láti orúkọ ọlọ́run ọba ní àwọn ilé ọlọ́run ọba oní àwọn mọ́ṣáláṣí tó sì ń gbìyànjú wíwó balẹ̀ àwọn ilé ọlọ́run ọba náà àwọn wọ̀nyí kò tọ́ fún wọn kí àwọn fúnra wọn wọ ilé ọlọ́run àyàfi ní ẹni tí ó wà nínú ìfìyà yóò sọ̀tẹ̀ fún àwọn ìfẹ́ ẹni bẹ́ẹ̀ nílé ayé

kí ni mọ́ṣáláṣí ń kó tàbí àwọn mọ́ṣáláṣí ń kó ní àwùjọ a ṣàlàyé àwọn ipa tí mọ́ṣáláṣí ń kó àti kí ni pàtàkì ẹ̀ nínú àwùjọ tẹ́yìn bá gbọ́ àlàyé yìí yékéyéké tó sì yé e. ẹ̀rí pé ó túbọ̀ wọn ò ní kópa gúúsù rẹ̀ kó kéré ma tàbí kó wà níbi tàbí kó dùnnú tàbí kó yọnu sí tí ò ní jẹ́ kí mọ́ṣáláṣí kó sí ojúṣe tàbí kó kó àwọn ipa tó yẹ kó kó nínú àwùjọ lọ́gbẹ́ kò sí ẹyọ kan nínú àwọn ojúṣe mọ́ṣáláṣí tàbí àwọn ipa tí mọ́ṣáláṣí ń kó láwùjọ kò sí ẹyọ kan nínú rẹ̀ tó kéré kò sì sí ètò ṣe fọwọ́ ọgbẹ́yìn kò sí ìta lè sọ pé a fẹ́ fojú fò torí gbogbo ẹ̀pátá ló ṣe pàtàkì tó ṣe pé tí ọ̀kan nínú rẹ̀ ò bá ti sí ní àwùjọ àmì pé kò sí yóò sì máa hàn nínú àwùjọ asọ tí nínú iṣẹ́ tí mọ́ṣíláṣí ń ṣe ni pé ó ń jẹ́ ààyè ìkẹ́kọ̀ọ́ fún àwọn mùsùlùmí ẹ̀kọ́ yìí tó jíjò àti ẹ̀kọ́ eré ẹ̀kọ́ gbogbogbò àti ẹ̀kọ́ ìtúndí àdáyẹrí gbogbogbo fún gbogbo mùsùlùmí pátápátá wọn àdáyẹrí níwọ̀n àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ìsìlámù adárúkọ àwọn àti àwọn ààyè tí wọ́n wà lórí ilẹ̀ tí wọ́n ti kópa gbàgbé ní ìgbésí ayé mùsùlùmí àti ní ayé mùsùlùmí lánàá a sì tó tọ́ka sí àwọn tí kò gbò tí kò yẹnu àwọn ṣíláṣí tí wọ́n ń kópa náà títí tó fi tò ní tàbí wá gbẹ ara wa lóhùn pẹ́pẹ́ gbogbo ẹni tó bá fẹ́ kọ́ mọ́ṣáláṣí tàbí àwọn ìjọ tàbí àwùjọ gẹ́gẹ́ bí àdúgbò tàbí ìlú tí a bá fẹ́ kọ́ mọ́ṣáláṣí ìwòye tí ń tí tàbí ìròyìn tí kò jẹjù nípa mẹ́síláṣí wọ́n gbọ́dọ̀ mú kúrò kí wọ́n lè kọ́ mẹ́síláṣí tí ó lè kópa tí ó sì ní àwọn ojúṣe wà ní àwùjọ àsọ̀kẹ́ ọ̀pọ̀lọpọ̀ mẹ́síláṣí táàrí láwùjọ lónìí tí wọ́n kò kó àwọn ipa yẹn tí wọ́n kò ṣe àwọn ojúṣe yìí ohun tó fà ní pé nígbà tí wọ́n ń pilẹ̀ mẹ́síláṣí tàbí tí wọ́n ń kọ́ àwọn tí ó ń pìlẹ̀ rẹ̀ tàbí tí wọ́n ń kọ ìwòye wọn nípa iṣẹ́ mọ́ṣáláṣí nílùú tàbí láwùjọ ó kéré tàbí nígbà míì àwọn tí wọ́n pìlẹ̀ mọ́ṣáláṣí tàbí tí wọ́n gbé tí wọ́n ń kọ àwọn nírú òye ṣùgbọ́n àwọn tí wọ́n padà jogún mọ́ṣáláṣí yẹn nípa ìjẹ́ aṣáájú ní mọ́ṣáláṣí tàbí nípa ìjẹ́ aláṣẹ ní mọ́ṣáláṣí tàbá bẹnu gan-an àwọn kùnà láti ní irú ìwòye yóò wà jẹ́ kí ipa tí wọ́n síláṣí ń kó láwùjọ kó ní àbùjẹ́kù yóò jẹ́ kí ojúṣe mọ́ṣáláṣí ní àwùjọ kó di nǹkan tí ẹ̀rì kankan kò mọ̀ rárá mọ́ṣáláṣí yóò kàn wá dàbí ibi táa kan ń lọ táa tó ń jáde táa ń padà láì ṣe pé mọ́ṣáláṣí yẹn ní ipa kankan tó ti ẹ̀kó lára wa tàbí kárí orí ìfà rẹ̀ lára wa àti nínú òun ìdí ni tó jẹ́ pé kèé ní àwọn mùsùlùmí lára bàbá bá jáwọn aṣáájú tàbáwọn aláṣẹ tàbáwọn abẹnugan àtàwọn tí kìí ṣe mùsùlùmí pẹ̀lẹ̀ wọ́n èé kú látọ̀pá àwọn ìránṣẹ́láṣí nítorí pé ìwòye wọn nípa bí ó ṣe láti bẹ́ẹ̀ ṣe kéré débi pé ìgbìyànjú àti ìlàkàkà láti jẹ́ kí wọ́n síláṣí ó tún fi ṣíṣí padà fáwọn èèyàn láti jọ síbẹ̀ àwọn kan ó tún máa gbìyànjú láti má jẹ́ kí ó bọ́ sí wọ́n fẹ́ kó jẹ́ pàdé olùjásí kò sí sí tó bí eléyìí jẹ́ bí nǹkan tí a ń sọ ní kútúbà tó lọ bí kò ṣe ọ̀kan nínú méjì tí méjèèjì sì tún padà já sí ẹyọ kan àìnímọ̀ nípa ẹ̀sìn wa gangan tàbí ààbọ̀ ìmọ̀ nípa ẹ̀sìn àìnímọ̀ tàbí ààbọ̀ ìmọ̀ ọ̀kan ló padà já sí torí pé àwọn méjèèjì náà ìgbẹ́ ni wọ́n mọ̀ mú wa tọ̀ àní ìrìnjú ọ̀nà tó tilẹ̀ bọ̀ọ̀rọ̀ àkàtógbó tilẹ̀ jẹ́ pé nígbà ní ààbọ̀ ìmọ̀ gan burú ju àìnímọ̀ lọ ó jẹ́ tó bá ní ààbọ̀ ìmọ̀ òun lè mọ́mọ̀ tó òun nímọ̀ èyí tó níyẹn tó jẹ́ ààbọ̀ tí kìí ṣòdìdì yẹn ni ó máa fi ṣaṣáájú àwọn èèyàn lọ sínú òwẹ́ dípò ju ọ̀nà tààrà àyíkọ́ táwọn ọ̀jọ̀gbọ́n sọ pé kí látún ẹ̀rí mi sùmọ́ mọ̀ kọ́ pílà ààbọ̀ ọmọ tàbí àyè tó yìmọ̀ ìwọ̀ panipani mú agómo tàbí àgbò tí bàbá èèyàn ń gún lójú rẹ̀ tàbí tó ń sè lójú ẹ̀ tí ó onítọ̀wọ́ kò gún àwọn ewé yẹn tán kò mẹ èròjà rẹ̀ tán kò sì mọ̀ bí wọ́n ṣe ní kí wọ́n lọ àti àsìkò rẹ̀ ó wá lọ fi ọgbọ́n orí ti ẹ̀ fi àwọn ewé mi ìkún ó fi òye tí ẹ̀ sọ pé báyìí tí wọ́n ṣe máa lò èyí tó súnmọ́ ní pé yóò ṣe ara ní ṣùtà ju àlàáfíà tó sọ fún ìfẹ́ kó wà lára ẹ̀ lọ torí àgbo tí ò yẹ kí aboyún kó mú tó wọn kẹ́kọ̀ọ́ tí ò gbọ́yé pé aláboyún kèyí mú bẹ́ẹ̀ ni ọmọ tí ò bá tí ìbàlágà ò gbọ́dọ̀ mú yóò fàbọ̀ orí mú yóò sì fọ́ mi ni ẹwà wo nǹkan tí ó dàálẹ̀ a lè mọ́rùn ún pẹ̀ lára ọmọ yẹn ó lè ṣe é ṣe kó díjọ wá kíkọmọ yẹn mọ́rọ̀ ọmọ bí ìṣọ́kùn ìṣomi torí pé àgbò yẹn ti fa ọmọ ọkùnrin rẹ̀ tàbó ti bá lé ọmọ rẹ̀ jẹ́ ẹ wo wàhálà tó tàn mọ́ wọn wá bá kiri látara ilé kò kẹ́kọ̀ọ́ pé lọ́dọ̀ bàbá ẹ̀ tó ń fún yàn lágbo wípé irú àwọn wo ló yẹ kó mu àgbo irú àwọn wo ló yẹ kó mu àgbọ̀n ẹ̀ àsìkò wo ni a sì máa mú kọ́lọ̀kú ṣàmọ́ mo mọ́ èyí wá láti ṣàpẹẹrẹ àbí àpèjúwe nípa ààbọ̀ ìmọ̀ àbúrú tó wà pé ká ní ọmọ rárá yóò lọ́wọ́ ọmọ kọ́lọ̀kú ṣàmọ́ ọlọ́run bá lè jọ láwá sọ ìtí àìmọ̀ kan tó bí ọlọ́run bá lè jọ lásọ nínú àlùkùránì wípé pàtẹni náà tí ní sàbòsí tó ẹni tó kọ̀ọ̀kọ̀ fún àwọn ẹrú sí ọlọ́run láti máa rántí orúkọ ọlọ́run ní àwọn ilé ọlọ́run ọba tó sì ń gbìyànjú wíwó balẹ̀ àwọn ilé ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ wa máa ṣe gbọ́ àyà ibi tí ọkàn wa yóò lọ ní àwọn òṣèbọ́ mọ́ta tí wọ́n pọ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi àti àwọn sọ̀hábà láti jọ́sìn pọ̀lọ̀ nínú mẹ́ṣọ́láṣí tààmà sí mẹ́sílẹ̀ àwọn mẹ́ṣọ́láṣí àbàwọ̀ táa tó pè ní bẹ́ìtùlẹ̀ àti ilé àtijọ́ ìdí tó fi jẹ́lẹ̀ àtijọ́ ní kí wọ́n ní àkọ́kọ́ ilé táa ti bẹ̀rẹ̀ sí jọ́sìn pọ̀lọ̀ lórí ilẹ̀ òun náà láti tún pè ní alẹ́ káàbà káàbà tó ṣẹ̀ ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọkàn ọmọ ènìyàn yóò lọ tàbí kọ́kàn wá lọ sí Baitul Maqdis mọ́ṣáláṣí èyí tó ń bẹ ní orílẹ̀-èdè Jerusalem tí àwọn nàṣọ́rọ̀ kò jẹ́ kí àwọn yẹ̀wù ní kí wọ́n sin lọ́hùn níbẹ̀ nígbà náà débi pé láti wá ja àwọn yẹ̀wù tí wọ́n sin lọ́hùn ọba níbẹ̀ lógún ó sì tún kó wọn lẹ́rù lọ bámúbámú tàbí kí ọkà ẹlòmíì kó máa lọ sí mọ́ṣíláṣí kátà ń pè ní masjidil akọsọ lónìí tó wà níbẹ̀ náà ní palestine tí àwọn yẹ̀wúdí táwọn nàṣọ́rọ̀ òjẹ́wọ́ sílọ̀ lánàá táwọn náà ń dí àwọn mùsùlùmí lọ́wọ́ láti sílọ̀ ní mọ́ṣíláṣí náà lónìí àwọn ìtọ́kànwọ́ lọ nípa tẹ̀sí yìí èyí olóòwà tó jẹ́ pé bá bá ti gbọ́ áyà mùjáwọ́dọ̀ wá èyí láyà kò kákàn dédé borí wọ́n pé túnmọ̀ rẹ̀ ní kò tó àfi ká lọ bojú wọn kí làwọn onímọ̀ gbogbo pé áyàyàyà gbogbogbò ni kódà kó ṣe mọ́sálásí inú ilé tàbí mọ́sálásí àdúgbò ẹnikẹ́ni tó bá ti lè gbé ìgbésẹ̀ tí yóò jẹ́ kí àwọn èèyàn ó fẹ́ máa jìnà sí mọ́sálásí láti wá jọ́sìn bẹ̀ ó ti wà lára àwọn tó ń kọjú àwọn èèyàn láti jọ́sìn ọlọ́run láti dárúkọ ọlọ́run ilé ìdárúkọ ọlọ́wọ́ ọba ìrántí ọlọ́wọ́ ọba oníranran ní ìmùsànáwó ní à ọ̀kan nínú rẹ̀ ní jímọ̀ta nkí ẹgbẹ́gbàgbà tí ọlọ́run pọ̀ gan táwa mùsùlùmí náà máa bá ń bẹ lọ́kàn ní tàbí agbé katapila àwa wo balẹ̀ rárá kọ̀rọ̀bù ni sísọ dáhoro nígbàtí mọ́ṣáláṣí bá ti wà láì sérò ó ti dáhoro nígbàtí mọ́ṣáláṣí bá dúró tí ó sí ẹnì kankan tó jọ́sìn ń bẹ̀ yàtọ̀ sí àwọn ẹyẹ tí wọ́n fò àwọn ẹyẹ wà jọ́sìn kankan tí wọn àwọn kan ṣe lè jí wọn nígbàtí wọn ò rí lókò wọn ò sọ pé káì wọn ò ṣe hẹ́rì àwọn ó jókòó bẹ̀ tó bá yá àwọn eku àwọn náà wà máa jókòó bẹ̀ àwọn aláǹtakùn gbogbo wọn ni ó takùn jù bẹ̀ tó bá yá tó ẹgbẹ́ kò sẹ́ni tí ń mójú tó hàn nítorú eléyìí òun náà ni wúwo mọ́ṣáláṣí torí pé mọ́ṣáláṣí ò ṣiṣẹ́ rẹ̀ mọ́ kò ṣojúṣe rẹ̀ mọ́ kò kópa rẹ̀ mọ́ òun àti ibi táwọn èèyàn ti ń kójọ ṣùgbọ́n ó ń ṣe ojúṣe tó yẹ kí mọ́ṣáláṣí ṣe ààyè tí kò sí ògiri ń bẹ̀yẹ gangan ni mọ́ṣáláṣí ibi tó gírí wà táwọn èèyàn lọ yẹn àní ìpè mọ́ṣáláṣí máa ìdí ni tó fi jẹ́ pé àwọn àfá orí mímọ̀ ti kìlọ̀ látọ̀dún tó ti pẹ́ wípé àwọn nǹkan kan wà tí kìí ṣe ọ̀rọ̀ táà máa ń sọ nínú mọ́ṣáláṣí alákọ̀ọ́kọ́ mẹ́lọ̀ òṣèlú kò tọ́ sí ìmáàmù kankan kó borí mímbà yìí kó máa sọ̀rọ̀ òṣèlú tàbí máa ṣàlàyé òṣèlú lórí mímbà yìí lóòjọ́ jímà ní tí ó padà gbẹ̀yìn ó ní wọ́n ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣẹ àti agbára pẹ̀lú ipò gbogbo tó bá ti máa agbára àṣẹ àti ipò kò sí táwọn èèyàn bí wá torí pé Ibn Rajab al-Hanbali ó jẹ́ kó yé wípé kèé ṣe owó gan ni tó burú jù nínú táwọn èèyàn lé bá ṣe ń lé owó pé àwọn èèyàn pààyàn torí owó agbára àti àṣẹ burú ní wíwá owó gangan lọ torí pé owó yẹn gangan tàà wà yẹn àtúmọ̀ náà láti fi rí ipò agbára àtàṣẹ ni ẹn tó bá sì ń wá kéèkù láti mú gbogbo tí ó di lọ́wọ́ dépò yìí kò ní kù láti mú kúrò ohun ló bí àwọn táà ń pè ní agbénipa táà ń pè ní ayákìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí kí bí ipò orí mímbà dí ààyè táà ti ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ní inú mọ́ṣáláṣí ibi táà kìí ṣe bí ọ̀tẹ̀ ibi táà ti máa ṣàlàyé ìtẹ̀síwájú ẹ̀sìn ni ẹlẹ́ẹ̀kejì nínú tí wọ́n èé wá sọ mọ́ṣáláṣí yàtọ̀ sí òṣèlú lóhun tó bá ti jọ mẹ́lẹ́yàmẹ̀yà àtoníranjìran ohun rẹ̀ kò gbọ́dọ̀ dún pẹ́kẹ́ ní mọ́ṣáláṣí bèèlè pé a fẹ́ gbé àṣíyà rẹ̀ sókè torí wípé mọ́ṣáláṣí gbogbo ìran pátá ní wá ń kírun ń bẹ̀ torí pé mọ́ṣáláṣí gbogbo ẹ̀yà láàyè gbà láti wá kírun bóyá ní ẹni tó ń ṣáájú kírun tàbí lẹ́ni tó ń tẹ̀lé ẹni tó ń ṣáájú kírun kírun ṣùgbọ́n nígbàtí a bá ti lè gbé àṣíyà ẹlẹ́yàmẹ̀yà gẹ́gbùn oṣù sọ ní ojúbà tó lọ tàbí onírànjìran tàbí ẹlẹ́bímẹbí tàà bá ti lè gbé dání mọ́ṣáláṣí yẹn yóò padà di páàwù torí pé ẹnìkan ò ní gbà fúnra wọn lórí pé àwọn nǹkan kan wà tàà bá ń ṣàlàyé ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nìmọ̀ òye wọ́n mọ̀ wípé kí làfà yìí ń sọ ọlá ilé wá ń ṣe ìdúpẹ́ dé bí ìkàrẹ́ dé ẹ̀kàn dé ẹ̀kìníkò dìgbò dé ẹ̀ẹ̀dẹ́kèdè kíníkà ìwá ṣe inú mọ́ṣáláṣí ó lè mọ́ dàbí aburú lójú wa ṣùgbọ́n tó bá dọ̀la tó bá ń lọ bẹ́ẹ̀ yóò padà dáburú torí pé kí nìyẹn tí ń pèpè sí ẹ̀yàmẹ̀yà ó ti ń pèpè sí ìrànjìran in tó fi mú wọn tí wọn ò máa ṣe ọjọ́ ìrántí Khazraj àti haosi tàbí ọjọ́ ìrántí àwọn muhajirun àti ansọ́rì ní mọ́ṣáláṣí nígbà yá ànábì tó sọ àwọn mùsùlùmí dọ̀kan a jẹ́ pé lónìí gbogbo nǹkan bẹ́ẹ̀ náà a jẹ́ kó rú yẹ ní mọ́ṣáláṣí gẹ́bí mọ́ṣáláṣí mi ìjẹ́dí máa ń lọ ṣe ìdúpẹ́ jẹ́ṣu àwọn mí náà lọ́dún tàwọn náà wọ́n náà fẹ́ wá dúpẹ́ mọ́sùkì irú bẹ̀lú tí wọ́n bọ́ ń jọ sí bẹ̀lú náà ló fẹ́ wá ṣe dúpẹ́ bẹ̀lú kìí ṣe bọ́ nǹkan àwọn bàbá àwọn náà ní ẹnu rẹ̀ ó gbà pé kó má ṣe dúpẹ́ ìbí wọn náà ti ṣe dúpẹ́ jẹ́ṣu so ló fà jẹ́ pé àwọn nǹkan kan wà tí ó bá ti lè pín àwọn ènìyàn àìjẹ́ kó yọjú ní mọ́ṣáláṣí pàápàá jùlọ ní ààyè tí mo ti ń sọ̀rọ̀ tá ń pè ní ojúbá in tó jáde láàyè yìí ni ọ̀rọ̀ ọlọ́run bó ṣe wà nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run tá ń pè ní súnnà bó ṣe wà ní hadith Ànábì wa Muhammad sallallahu èyí ń ṣe ní òfin ní jọ́sìn nígbà tó ṣe pé ọlọ́run ọba gangan ló dáwò ṣùgbọ́n àlàyé táà ń ṣe ní pé wíwá jọ́sìn wọn mọ́ṣáláṣí kèé ṣe àǹfààní ni fún wọn láti fìfẹ́ inú tí wọn lọ́lẹ̀ inú mọ́ṣáláṣí yẹn tí kò ṣe pé kí àwọn àfáà ṣàlàyé fún àwọn gangan tí wọ́n wá jókòó pé ìtọ́lọ̀mù fẹ́ni àlàyé tànàbí ṣe lórí ìtọ́lọ̀mù fẹ́ni eléyìí lọ́lọ́run kọ̀ àlàyé tánà bí ṣe lórí tọ́lọ̀mọ̀ bá kọ́nù kí ìpàṣẹ ìṣèjọba ìlò agbára wọn àti ìwà nípò wọn bá lè jẹ́ okùnfà oríire fún wọn lọ́dọ̀ ọlọ́run kó má bàá jẹ́ dàkejì ẹ̀ àwọn àfá ní àwọn orílẹ̀-èdè Islam ti bá wọn a sì máa ṣàlàyé ẹ̀sìn fún wọn débi pé a rí nínú àwọn ọ̀sìláfà àwọn kàlífù tí wọ́n bú sẹ́kún nígbà tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run omi ìtì ẹ̀fẹ́ ìfàṣọ yaramọ́ra rẹ̀ lọ́rùn pé kí lòun bá ká àṣebọ́rọ̀ ọlọ́run ọba ti rí ni tó sì bẹ̀rẹ̀ ètò tí ń tún àwùjọ ṣe látara ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n gbọ́ níbò tí wọ́n gbọ́ mọ́ṣáláṣí ọlọ́run ṣàánú wa ọlọ́run fún láhùn yóò mọ̀ bẹ fún ẹni bẹ́ẹ̀ ọlọ́mọ̀jẹ̀ káwà nù wọn ọlọ́mọ̀jẹ̀ káwà nù wọn kìdíò fi dùnìyà àbùkù kàn wọ́n láyé tọ́lọ̀bá lábùkù fẹ́ kányàn ẹ̀yìn náà ẹjá àjọ òró lábùkù kò ló lè wá látọ̀dọ̀ ọlọ́run ọ̀nà bó ló fẹ́ gbà wá ṣẹ́bùgbẹ́yàn gan ò lè sọ àríkẹ́yàn mọ́ ọbẹ̀ lọ́n pé kó làwà ń bẹ̀rẹ̀

nígbàtọ́lọ́wọ́ bá ní àlàábí ìmòlò ọba tó tóbi ó wá fi tó fi ròyìn ara rẹ̀ tàbí orúkọ ara rẹ̀ ó fi ròyìn ìyà tó fẹ́ fi jẹun àbí ìyà tó tóbi bò ni àwọn nínú nínú wà láyé fíkò wà sáàkọ̀ àhàdì torí bá àkúkú mọ bọ́lọ̀ ṣe tóbi tó tayọ tó fi yé wa ń bẹ̀ wà nílẹ̀ ìmọ̀sánì tó bẹ́ẹ̀ jùlọ lọ́n ló tóbi jùlọ òun tóbi ṣùgbọ́n pàápín tóbi rẹ̀ ìsẹ̀ntọ́mà ò lè mà torí pé ó yàtọ̀ sí ìṣẹ̀dá adẹ́dà lóhun ọlọ́run ìyà tí ó jẹ́ kèfèrí ọlọ́run jábá wọn jẹun kò sẹ́ni tí wọ́n fi rú ẹ̀jẹ̀ rí láyé bíbì tí wọ́n bíbì wọn kò tẹ́ tí wọ́n dé bẹ́ẹ̀ láyé ọlọ́run ṣàánú wa kí ni bá wa ń sọ fún gbogbo wa ìta ń bára wa sọ ni pé gbogbo ìwà ọ̀rọ̀ ìṣe tàbí gbogbo ọ̀rọ̀ ìhùwàsí àti ìṣe sí tí yóò jẹ́ kí mọ́ṣáláṣí mùsùlùmí máa di báǹkì àwa mùsùlùmí gbọ́dọ̀ máa jìnà sí pátápátá gbogbo ọ̀rọ̀ ìwà àti ìṣe yóò jẹ́ kí mọ́síláṣí mùsùlùmí di ń táàtì torí pé nígbà míì náà tí àwọn aláṣẹ bá ti mọ́síláṣí ẹ̀ṣẹ̀ rẹ̀ mú sí lọ́rùn àwọn aláṣẹ yẹn yóò wà lọ́rùn àwọn tó jẹ́ káwọn aláṣẹ gbé ìgbésẹ̀ tí wọ́n gbé torí ojúṣe aláṣẹ òun ni láti má jẹ́ kí ìtàjà sí ìtàjẹ̀ kó wáyé nínú àti ìpànìyàn

ìhàrù ìwà wípé ẹjẹ́ alọ ọbẹ́ wọn lórí ni ìṣe wá ìṣe pé gbà fún wọn ni ẹjẹ́ ká ṣọ́ra wa ọ̀rọ̀ tó bá jíjọ mẹ́rẹ́ ẹ̀sìn ọ̀rọ̀ ìmọ̀ ni èèyàn máa béèrè pé kí lọ́lọ́run wí kí lànà ti ṣe lálàyé o là máa béèrè àìbéèrè pé kí ni lágbájá wí kí ni tàmẹ̀dún sọ kí ni ìfẹ́ ẹnu lágbájá kí ni lágbájá ń fẹ́ kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn wa ọ̀rọ̀ ẹ̀sìn wa ni kí lọ́lọ́run wí kí lánàbí sọ táa bá ti wá gbọ́ táa sì ti mọ̀ tẹ́ẹ̀dì sì ti rinlẹ̀ bẹ́ẹ̀ ibẹ̀ ní gbogbo ó lọ tò sí kódà kó mọ́ lèmọ́mù ta fẹ́ yàn yìí lé báyìí ni a ti fẹ́ yàn ọmọ ẹni báyìí la fẹ́ mú a béèrè lọ́wọ́ pé sọ́lọ̀ ló sọ bí àbánàbí tọ́bá ní àwa láàrù bí àrí kò wọlé kí lọ́lọ́run sọ kí lànàbí sọ láàsọ̀ kí lọ́lọ́run wí ọlọ́run ni wà máa káàkùnmọ̀ ṣúlù ni ẹn

kó nínú ẹ̀mí wọn ní àkútán gbogbo tó bá ti jẹ́ ẹlẹ́yàmẹ̀yà oníranjìran onílejilé ẹ̀sìn ìsìláàmù kò fara mọ́ bó ti wulẹ̀ kó ma tó bá jẹ́ pórí bẹ́ẹ̀ ni ní jáwà wá sí lọ́wọ́ mọ́kà

yẹn pé aeroplane bàálù tó yẹ kó gbé àsìkò tó yóò níbẹ̀ tó tètè délẹ̀ ó wá dó ní Jeddah ní pápá òfurufú wá ń kírun àwọn ará mọ́kà kàn gbọ́ pé ta ní ké Kùránì báyìí wọ́n sì wá bá pé títí tó fi lọ ìwọ o wọn o ẹgbùn ọ̀sọ̀ ọmọ ògbómọ̀ṣọ́ lẹ́lẹ́bẹ̀ òní o ló sọ fún mi fún rẹ̀ tó ń fi wá kúrò sí

torí pé gbígbọ́ táwọn ará abẹ̀ ó mọ̀ gbọ́ yóò mọ̀ tún gún wọn ní kẹ́ṣẹ́ àti kẹ́kọ̀ọ́ sí yóò jẹ́ kí ìmáàmù náà lè tún kíra rẹ̀ gbọ̀ngbọ̀n ṣùgbọ́n tó bá jẹ́ bí ni ìgbà náà yóò bò wà mọ́lẹ̀ àwọn ẹ̀kọ́ tí ẹ̀sìn wa kọ́ wa ní èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ nínú wa nípa mọ́ṣáláṣí títì abẹ́lọ́wọ̀n bá ní pẹ̀ọ́lá kó bá ní yanjú rẹ̀ sí dáadáa kò sí sí tó dáa wa khayra li hadiyi hadiyu muhammadin sallallahu alaihi wasallam eto tó lóore ní òmànà ní tànàbíwa muhammad sallallahu alaihi wa alihi wasallam wa sharro ni umuri èyí tó burú ní gbogbo àlámọ̀rí mọ̀fúdà tàtúhà èyí táwọn èèyàn dálẹ̀ táwọnú kùránì tààbà awọnú súnà ibi wa dáadáa ìtọ́lọ́n ti ṣe fún kálukú ọlọ́mẹ́jì ó bàjẹ́ alékún dáadáa ọlọ́pù ṣe fẹ́lú kọ̀ọ̀kọ̀wà allahumma a'izz al-islam wal muslimin wa adhill ash-shirka wal mushrikeen wa dammir a'da' ad-din wansur ولا تعسر واجعل امورنا سهلا يسيرا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا وآتنا عاقبتنا في الامور كلها واحيك إيماننا وارفع درجاتنا وثبتنا وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة اللهم ألف بين قلوبنا بالحق اللهم ألف بين قلوبنا اللهم ألف بين قلوبنا بالإيمان برحمتك يا أرحم الراحمين ويا أكرم المسلمين اللهم اجعل خيارنا رؤوسنا واجعل رؤوسنا خيارنا برحمتك يا ارحم الراحمين ويا اكرم المكرمين ربنا اتنا في الدنيا وفي الاخره أسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وصلى وسلم تسليما كثيرا كثيرا قوموا للصلاه